أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله نعم الله من الشيطان الرجيم níbi tí a ti gbé lẹ́nu òun náà ni nusratu alhawari jina li Isa alayhi salam àtìlẹ́yìn tí àwọn hawari yóò tí wọ́n ti fún ànábì Isa aleyhi salatu wa salam ọlọ́run ọba ń sọ nípa rẹ̀ pé falama ahasa isa mina an falama ahasa isa mina ọmọ lẹ́kọ̀ọ́. àbáríṣà sí àtẹ̀bí àyíká àlejò sọlá tó sọlá ẹ jẹ́ ká túbọ̀ra. nígbà tí àtẹ̀bí àyíká àlejò sọlá tó sọlá tó fura wípé àwọn èèyàn òun wọ́n ṣàtàkù ti àìnígbàgbọ́ wọ́n takú lórí ìsìlẹ̀. nígbà tá a tẹ̀lé ẹyin sá fura bẹ́ẹ̀ títí àwọn èèyàn òun tọ́lọ́run rẹ̀ òun sí wọ́n kà takú ti àìnígbàgbọ́ ni wọ́n tún wá ń tẹ̀síwájú lórí ìsìnà. Àlẹ́bí yìí ká sọ pé mọ́ni à ń sọ̀rí ila Allah. Wọ́n wá sọ wípé ta lè tí ó jẹ́ alátìlẹyìn rí tí ó rẹ̀ mí lọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba. tí ó ràn lọ́wọ́ nípa iṣẹ́ ọlọ́run tí màá lè fi jẹ tí ó lọ́wọ́ lọ síbi ìlànà ẹ̀tọ́ ọlọ́run. afáwa mujahid rahimahullahu ta'ala ọmọ kéwu abdullahi ibn abdul radiyallahu ta'ala anhu mọ́ wọ́n ìtumọ̀ rẹ̀ ni wípé bọ́ọ̀yẹ̀ tẹ̀bí àwòdì ìlọ́lọ́ kálẹ́lí tí ó tẹ̀lé mi lọ síbi tọ́lọ́wọ́. وظاهر أنه أراد منع الصائم yìí. Yóò máa yí wa yí pé àdèdè àyíká aleyhi salatu wa salam ewu tó gbà lérò náà ni wípé talẹ́ni tí ó jẹ́ alátìlẹyìn mi nípa ìpèpè lọ síbi tọ́lọ́wọ́. wọ́n ní gẹ́gẹ́ bí jáde bàjẹ́ bi sallallahu alaihi wa sallam. bó ti ń sọ ní àwọn àkókò hajj kó tó di hijra. ẹ mọ̀ wípé kàdébí tó ti hijra arò rògbò aro rádìẹ nípa ìsìn ọlọ́run nígbà tí wọ́n nù àdìmọ́kíà. wọn ò jẹ́ kí wọ́n rí mú jọ yọ nípa sísí lọ́rùn ọba kò sígbà láàyè fún wọn nípa tọ́lọ́rùn ọba nípa ìpèpè síbi tọ́lọ́rùn ọba. irú ọ̀rọ̀ kàtẹ́gẹ̀ yín sásọ yìí àdébí wa náà sallallahu alaihi wa sallam òun náà máa wí bẹ́ẹ̀ ó tó di kó ṣe hijrọ́ ní gbogbo àkókò hajj táwọn èèyàn bá ti wá kì í ṣe pé hajj sí lọ́hùn ni ìmọ̀ àyè tí wọ́n máa ń gbèrò tí kálukú náà máa ń rántí tìtìtì lọ́bẹ̀ lọ́dọọdún ni ó tó di pé ọlọ́run padà fi islam rán nẹ́bì sallallahu alaihi wa sallam tọ́ba ti wá di àsìkò hajj òjijì ọlọ́run ọba sọ wípé máa ń rọ́jò olóòsì òwe ni kálẹ́lì náà tí ó kó mi mọ́ra àtà òbálẹ́gà kálámà rọ́bì yóò kó mi mọ́ra yóò rẹ̀ mí lọ́wọ́ yóò kú mi lọ́wọ́ láti lè mú ọ̀rọ̀ ẹlẹ́dàá mi dé sí àwọn èèyàn. فإن قريش منعوني أن أبلغ كلام ربي. torí pé àwọn Quraysh wọ́n ti kọ̀ fún mi a ní òbá légọ̀ kálámọ̀rọ̀ bíi wọ́n kọ̀ fún mi wọn ò jẹ́ mú ọ̀rọ̀ ẹlẹ́dàá mi dé fígbà àwọn èèyàn. ó fi padà ní fáṣọsọ sọlá padà ní àlùsọ. fàáwá òwú àwọn àlùsọ́ọ̀rù yìí àwọn alátìlẹ́yìn tí wọ́n wá láti Mọdínà yìí wọ́n wá ń kó ànẹ́bì mọ́ra gẹ́gẹ́ bá ànẹ́bì fi fẹ́ bẹ́ẹ̀ wọ́n dẹ́sọ̀ rúurù wọ́n rìn àtẹ́bì lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe fẹ́ bẹ́ẹ̀. àlẹ́bí gẹ́gẹ́ alára náà wá sí ìjírà lọ bá wọn ọ́ tẹ̀lé wọn. ẹ̀rì fà á sáwù wọ́n ṣe dáadáa fún wọ́n ta lọ́rẹ́ bákan náà wọ́n gbọ́dọ̀ ọ̀hún wọ́n wá kọ̀ wọ́n jẹ́ kí nira dé ba mílẹ̀ làásìwádìí wà áhùmárì lọ́dọ̀ ọ̀bọ̀yá nìkan jáde dúdú ni wọn ò jẹ́ wọ́n fara ní abọ́jáde pupa ní ọlọ́run kọ́ bá yọ sáwọn àǹsọ̀ ọlọ́run kó ti ṣe nǹkan tí ó tún dùn wọ́n dún fún ọ. báàdé bí wá ti sè sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tànẹ́bì Ìsá alaihi salatu wa salam. عيسى ابن مريم عليه السلام انطلب له طائفة من بني إسرائيل فآمنوا به وآزروه ونصروه واتبعوا نور الذي أنزل أنزل معه بين النبي صلى الله عليه وسلم kó orí àwọn ikọ̀ kan nínú àwọn ọmọ Israel àwọn ikọ̀ yìí kí wọ́n nígbàgbọ́ sí wọn kí wọ́n rẹ̀ wọn lọ́wọ́ kọ́ sí wọn lẹ́yìn. kí wọ́n tẹ̀lé ìmọ́lẹ̀ tí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú wọn ni torí ọlọ́wọ́ bá fi múrọ̀ wá nípa wọn yí pé káwọn lálẹ́ àwárí yóò lọ́nà àná àǹsọ̀rọ̀ lọ́ọ̀dì. àwọn àwárí yóò náà. táwọn náà wá jẹ́ àyẹ̀fẹ́ tí wọ́n jọ bí àwọn ànsọ́ọ̀rù tí wọ́n rà nẹ́bì lọ́wọ́ sallallahu alaihi ní Madina àwọn àwárí yúnà yìí àwọn àyẹ̀fẹ́ yìí wọ́n ní náà lọ ànsọ́ọ̀rù lọ́ọ̀hì alátìlẹyìn ọlọ́run ni o akùnrin àdẹ́bẹ̀ yìí sá lọ́wọ́ nípa ìpèpè lọ síbi àwọn onígbàgbọ́ sọ́lọ́hún washhad bí Allah mùsùlùmọ́ fọjẹ́rì ìgbẹ́nu ẹni tó gbà fọ́lọ́hún làwa wà Rabbana. torí bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa. Amen náà àwa nígbàgbọ́ ìmọ̀ àzálítà tí wọ́n tó sọ kalẹ̀ wá tàbá adé rọ́sùlù a ti tẹ̀lé tó jíṣẹ́ náà tí ń ṣe àdínàbì àyíṣà àléhi sọ́láàdù ọ̀sálàm àtòmínà mọ̀áṣáhìdì àkọọ́lẹ̀ wa sáàrin àwọn ẹni tí ó jẹ́rìí wọ́n yà lè hàwárí yúnà. قيل كانوا قصارين والصائم أنا الحوارية wọ́n ní wọ́n sọ pé kùsùọ̀rí náà ni wọ́n ìgbé ìtọ́lá láàfin àjùjẹ́ ṣe pé yẹn kú kúkú ní ìtumọ̀ rẹ̀ ìtọ́lá láàfin àfẹ́ àwọn tí ń jẹ́ àwárí jù ẹni tí ń jẹ́ àwárí jù òun náà ni àdáfírù àdáfírù كما ثبت في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم لما ندب الناس يوم الأحزاب فانسلب الذباب ثم ندب فانسلب الذباب رضي الله عنه فقال النبي صلى الله عليه وسلم إن لكل نبي نبيا لكل نبي حواريا وحواري الزبير. أعرف. وأنا ما العلم عنده صحيحين ìyẹn hadith ló ṣe pé Imam Bukhari àti Muslim wọ́n gbé jáde nínú Sahihayn nínú Sahihu wọn. wọ́n dáadáa jò jù sọ́lá sallallahu alaihi wasallam lamma nadaba an-nasa yawm al-ahzab. nígbà tá àdínẹ́bí ń wá àwọn èèyàn tí ń wá sílẹ̀yìn wọn àtàdàbà Zubayr Zubayr lọ ní sẹ́bi alátìlẹ́yìn sùmọ̀dé tẹ̀sán wọ́n tún rìkwẹ́sì pé ká lára sílẹ̀ yìí zubairu náà ló ti jáde a anabi sọlọ́wọ́ àtàláwà wíri ó wí kú pé inna li kulli nabiyyin hawariyya tó gba nẹ́bí kọ̀ọ̀kan ló ní alátìlẹyìn rẹ̀ wà hawariyyi zubairu alátìlẹyìn tèmi wọlé ẹ̀dẹ́gẹ́dẹ́ ọ oní zubairu ibùdó abi hatim ìyẹn náà gbẹgbẹ aládọ́dọ̀ abdullahi ibn abbas nípa ọ̀rọ̀ ọlọ́run kàkítúbù náà máa ṣe àṣìlè ibi ọlọ́run kàkọ́lẹ̀ wa sáàrin àwọn ẹni tí wọ́n jẹ́rìí tí wọ́n gan ni. wọ́n ti tún wọlé bí ọ. ibi ọlọ́run kàkọ́lẹ̀ wa pọ̀ mọ́ ìjọ àjẹbí wọ́n ti tún wọlé. ayé àbí ìdásùn wa mú. wọ́n sọ nípa èròǹgbà àwọn Júù tí wọ́n gbèrò bẹ́ẹ̀ bíkọ́sì Ìsá alayhi salatu tí wọ́n gbèrò láti pa Ànábì Ìsá alayhi salatu wassalam ọlọ́run wá ń fún ni nírò nípa àwọn bàdé Israel àti ohun tí wọ́n gbèrò rẹ̀ ìgbà pé wọ́n fẹ́ pa Ànábì Ìsá wọ́n gbèrò láburú rò wọ́n fẹ́ ṣe ní alóore tí wọ́n kẹ́ alágbélébú ẹ̀rí wọ́n wá gbé ọ̀rọ̀ kọ̀rọ̀ lọ bá ọba tí ń bẹ́ lu lákòókò yẹn ọba yẹn dẹ̀ ní ìfèrí lòun jẹ. wàhánà gbọ́ wọn lọ rí fún ọba yẹn ni pé ọkùnrin kan bẹ̀ ànẹ́bí ọlọ́run ní ìṣesí ìṣesí àwọn ìṣesí àti kálí nìyẹn yóò máa dábàá burú sáwọn ẹni rẹ̀ báwo yẹn ṣe máa lọ ṣe tàtọ́ yìírò pẹ̀lú àtẹ́bí musa aleyhi salatu salam ìpè ńgbà tá àtẹ́bí gbẹ́sì dé tá àtẹ́bí musa mẹ́sì rẹ̀ dé òun lé ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ẹkọ òkè bí eku mọ́ ìbẹ̀rẹ̀ làwọn ẹ̀ wá lọ parọ́ kọ́ lọ gbọ́ bàyẹn pé tó. níbi báyìí o lásìkò táyì ń sin ọba lọ́wọ́ ẹ̀yẹ ọba wa ọkùnrin kẹ́ ń bẹ kí n sin àwọn èèyàn ọkùnrin dáwì ó sì dáwì yẹn padà ẹni ọba lóun fẹ́ fọ́lé ọba yóò ní wọn gbọ́dọ̀ tẹ̀ lọ́ba. ẹ wọ́n lè yóò fàdílé tó rọ̀ àyà àwọn tí wọ́n bá ń tẹ̀lé tọba yóò pè wọ́n dúró pé èké ni wọ́n fọ ẹ̀kọ́ wọ́n tẹ̀lé tọba. bákan náà yóò fàrùn rẹ́pò bẹ́ẹ̀ náà lábí wábìlì èsì ń sùn pé láàrin kiri láàrin bàbá àtọwọ́ ẹ̀. Mímọ́ takọ́ládúhù bíi kọ́ bíi. Ẹ wọ́n fi ròyìn àti ọjọ́ yẹn ti pẹ́. Táwọn kan máa ń sọ láwùjọ wá ń sìn wọ́n sọ pé ẹ má sọ̀rọ̀ àkídà mọ́ nítorí pé àlẹ́ àkéyídá tó tó fárí kú náà. ẹ̀sà máa sọ̀rọ̀ tọ̀hídù bákẹ́rẹ́ kí mọ́ni wọ́n ṣe rí tọ̀hídù ń pè àwọn èèyàn rí àti dáadáa di ẹkùnrin kọ́ọ̀lù. kámọ̀ pé àwọn tó wà ní ìyàdì iye látọjọ́ láéláé ọlọ́run ti fẹ́ fàrí ìkọ́ ń fèlè jẹ́ndẹ̀tì wọ́n fàrí ìkọ́ ń sáyẹn ọlọ́run gẹ̀ ló ti dìbò àwọn tó bá jẹ́ àlù tawhid fariqu fil jannah àwọn àlù kufri fariqu ìsàyè tipẹ́tipẹ́ ẹgbẹ́ sẹ́ni kan bá yá àlùsùn náà lọ ń gbé alákìlá wọn ni àwọn alákìlá wọn ni wọ́n ń pín yẹn à ṣé kò wá dàrú mo tọ́ bá fi ń pe ọ̀rọ̀ ọ̀ nínú lákọ̀ọ́bù rẹ̀ orí kí ẹ̀ tó ń jẹ́ iṣẹ́ àti gbóyè wọn ò sì sẹ̀ wí láwàní rẹ̀ èyí láwọn abẹ́rẹ́ sí jẹ dídì dídì káàkiri wọ́n jẹ dídì títí wọ́n tún jẹ yẹyẹ àdínì ní sakilẹ̀ ẹjọ́ mẹ́ta wọ́n ní wọ́n jẹ arẹwà àdínì a arẹwà àdínì wò. wúyẹ máa wúyẹ dàda nìfà oyè ńlá oyè mọ́mú wọn bá wú wọ́n yẹ ìjẹgbẹ́sí ló yẹ lè wọ́n. wọ́n yẹ sì wúyẹ dàdáni. gbogbo àwọn tó wá ní àwọn oríkì ní lábàǹsù bàǹsù bàǹsù kò sí ìdánimọ̀ kaláwé láwà díẹ̀. síbẹ̀ lóríkì ọ̀hún ọ̀rùn kàtọ́ọ̀mù ti jẹ́ fárófò. wọ́n gba ẹ́sìlámù báyìí àwọn mùsùlùmí ọ̀sà pàwọ́ mọ́ ọjọ́ ìpínyà láàrin pé mùsùlùmí làwọn ẹni ìṣèfèyí làwọn ẹni ìṣèfèyí ọkọjà pa àbàpá gọlọgọlọ káàkiri. irú ẹ̀ ifá tẹ́lẹ̀ ẹ̀yìnsá alẹ́ sàlátù sàlám wípé bí wọ́n bá tí wọ́n bá fẹ́ rọ́ náà tí wọ́n fẹ́ kí wọ́n dá fáwọn sùdà lákẹ́ wọ́n burúkú mọ́ ni. ọba o ẹnìkan bẹ́ẹ̀ lù báyìí ń sin lásìkò táyìí ń ṣèjọba lọ́wọ́ yìí kí ń sàrùn yẹn lọ́nà ń padà kó lè di ìtẹ̀lé tọ́ba àwọn tọ́ba tún gba tọ́ba báyìí á pè wọ́n lérọ́ kí n pín bàbá àtọmọ nígbà tẹ́sí ọ̀bá papọ̀. ẹ wà lẹ́bi tó wà ní sọlá tó sẹlẹ̀ àtọmọ ẹ̀ wọ́n pín àbí wọ́n pín wọ́n pín tọ́lẹ́sì ọ̀pápọ̀ ẹ wà lẹ́bi Ibrahim alẹ́ sọlá tó sẹlẹ̀ àti bàbá ẹ̀ wọ́n pín àbí wọ́n pín wọ́n pín tọ́lẹ́sì ọ̀pápọ̀ wọn lọ pé ẹ má máa sọ̀rọ̀ àkídà dọjúdọjúmọ́ kí a máa ń pín yẹn ni nígbà yẹn lọ́rọ̀ wa lọ di wa dúró tó ní hìnú ọyọ ní hìnú rẹ wọn ti fẹsí pé kẹyìn náà lè tẹ dẹbi ẹ ẹ tọba wa tòrò lé ẹ àdétabàjẹ wa ń sìnkú lágbo lé èyí yòówó yẹ kọ dáwó. àwọn díẹ̀ yòókù tí wọ́n lè sọ fún àgbọ̀ òfin àgbọ́dọ̀ wà. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀gá tó yẹ pé wọ́n sá lọ parọ́ rẹ̀ wọ́n kó jógbó òkú rẹ̀ wọ́n kó jógbó ẹ̀wọ́ ìdẹ́bí àyíṣà alayhi wọ́n wá ọlọ́wọ́ وأنه ولد زانية حتى ولد نعم زانية زانية نعم حتى استساموا غضب الملك nígbà wo di agbe tí wọn gbé pàmò abáre kalẹ̀ wọn lọ máa kéde làǹdẹ́bì àyíká aleyhi salatu wa salam àwọn ẹni tí wọn láwọn tẹ̀lé ni sẹ́ni fọ́pàrọ̀ ni wọ́n ọ̀jẹ̀ jáde lẹ́nu ẹni kẹ́lú ní mùsùlùmí tó ń jọmọ lẹ́yìn àdẹ́bí kọ́pà àdẹ́bí ẹ̀yìn sá ní ọmọ ọ̀sìn náà. ẹnu wọn náà ló ti jáde o àwọn eléyìí tí wọ́n láwọn tẹ̀lé yẹn o wọ́n lọ́mọ ọ̀sìn náà ni. débi wípé ìsàfẹ́rù ọ̀dọ̀ balibali bíbí inú ọba ṣe rú ìyẹn gbà tí wọ́n sọ níbẹ̀ yẹn ọba bá ní wàyí o ebi ọ̀rọ̀ kí bọ́ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn ẹni tí ọmọ òmùwà kan lọ́wọ́ òmùwà tí wọ́n bá sì mú ní òun náà fẹ́ kó o sí kọ́ kẹ́ ọmọ òrùn ni tẹ́lẹ̀ ó fi jáde lára rẹ̀ kọ́ sì jẹ́ ní à. ìgbà wọn wá yí ká alẹ́ àlẹ́bí àyíṣà alẹ́ sọ́lá tó sọ́lá. wọ́n fi rú bìbí táwọn náà wà lérò pé ọwọ́ àwọn ti bà nẹ́bí àyíṣà. nàjà wùlọ́wù tí a nà ní bẹ́ẹ̀ yìí. ọlọ́run kẹ́lá nẹ́bí àyíṣà láàrin wọn ni. wọ́rọ̀ fa mi rọ mi rọ zani mi rọ zani ti dáàlì kàlùbáyì ilà lùsàmì ilà sàmà yìí. láti bí abẹ́sọ̀ ní báyìí ọlọ́run tẹ̀ gbé lọ sí sẹ́fẹ̀. anẹ́bí àyíṣà wà sẹ́fẹ̀ lẹ́ẹ̀kejì. ẹ̀ pé gbà lọ sí kódò lóru kan ṣoṣo pẹ̀lú fáwọn tí ti máa ń rìn oṣù jù bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ lórí ìrìn yẹn pẹ̀lú nǹkan ẹ̀gùn tó bẹ̀rẹ̀ sá láti kúdùsù náà lọ sí sọ́nà ìlú tọ́ga ẹ̀fọ́ sọ́nà àkọ́kọ́ àdébí adámọ́ wa bẹ̀ alẹ́ sọ́lá tó sọ́lá sọ́nà ẹlẹ́ẹ̀kejì àdébí Yahya àti ayé sani bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́nà ẹlẹ́ẹ̀kẹta anabi yusuf nàbẹ alayhi salatu wa salam sẹmẹ ẹlẹ́ẹ̀kẹrin anabi idrisu ni nàbẹ sẹmẹ ẹlẹ́ẹ̀karùn anabi harunu ni nàbẹ sẹmẹ ẹlẹ́ẹ̀kẹfà anabi musa lọwọ àbẹ alayhi salatu wa salam sẹmẹ ẹlẹ́ẹ̀keje anabi ibrahim lọwọ àbẹ alayhi salatu wa salam hẹrin láti di abẹ sísọ báyìí ọlọ́run ti fà á yọ báyìí lọ́sí sábà ẹlẹ́jẹ̀ níbẹ̀ ló dẹ̀ sí wa tètè. wà á lè kọ ṣubú hawu aláròjù ní kánà ìjà wù suleman zèlè. alikọ lọ́hù ṣubú àwù àfijọ́ ẹ̀ ọlọ́run wá ju sára arákùnrin kan sẹ́ni yẹn bẹ pẹ̀lú ẹ̀dùn lé tẹ́lẹ̀. ọlọ́mọ dákọ̀lá wùláyé ka ìṣàkọ̀ dùnú fi zulumatilali wọ́n wá lé àdì ọkàn lérò ń gbà wọ́n pé nínú òkú ni o ibi àdẹ́bí sálà ọwọ́ yìí. Wọ́n bá lọ bu arákùnrin yẹn. Wàhánúhù. Wọ́n tẹ̀sí ẹ̀ wọ́n yẹ fẹ́rẹ̀. Wọ́n ṣe é ní alórí. Wọ́n wá mú ẹ̀gún wọn fi gun lórí. Bíhì. Eléyìí jẹ́ ìkọlọ́wù tó ṣe fún wọn. Tọ́lọ́lọ́wọ́ bá lè nẹ́jà nẹbi yahu kọlọ́hún la nẹbi rẹ̀ ti sìn ayíṣà alayhi salatu wassalam. láàrin wọn báyìí lójú kò lójú wọn ọlọ́dẹ̀gbẹ́ lọ sókè. وتركه في ضلالهم يعمهون الله أعفو ولا سنو سنوى فإذا كان قد دعبو دعبو دعبو يعتقدون أنهم قد ظفروا بطلبتهم wọ́n wà lẹ́nu wọ́n yí pé àwọn ti kẹ́ kàdébì ẹ̀yìn sá. ó yá ọlọ́run wá ní kí ilé kókó ọlọ́run bò dó tiwọn lẹ́yìn. àti bá a lagídí bó dòdò lọ́wọ́. <laughs> ọlọ́run mú dún sẹ́mi wọn. wà á wọlé sáwọn ọmọdé láta láti parí kùmù ìlàyà olùkànnì. látara bẹ́ẹ̀ ọlọ́run wá jogún ìyẹpẹrẹ fún ìyẹyẹ ó jogún ẹ̀fọn tó yẹ pé ìyẹpẹrẹ yẹ òdẹ sí ní yapa ọ títí ní jọ́gbìn àlùkẹ́yà rẹ̀. wọ́n lọ́wọ́ sọ wípé. wọ̀mọ̀kàrú wọ́n dètè wọ̀mọ̀kàrọ̀ lọ́rù. ọlọ́run ọba náà wá ṣe wọ́n lẹ́sẹ̀ ètè yẹn tọ́ba sì tú ṣéṣe ó lè tú bẹ́ẹ̀ fọlọ́run ọba dètè léyìí tọ̀tọ̀ sí. wọ́n lọ́rù kẹ́rù ló máa kiri ọlọ́run ló fi ń lò rí láti máa dètè. ẹgbọ́ o gbogbo ọjọ́ tá a bá ti fẹ́ gbólóhùn yìí mọ́kàrọ̀ lọ́ọ̀hùn láwọn àwí. àgbọ̀dọ̀ wa wò pé ẹjẹ́ á lọ kéèyàn sọ pé òun ti kéwú dójú ẹ̀ ìyẹn wàá yọ ismu fáìlì ismu fáìlì òun ni àlùmọ́kìrù wọn á nínú ikọ̀ ọlọ́run àlùmọ́kìrù ni eléte lọ́lọ́run ọgbọ́dọ̀ wí bẹ́ẹ̀ o gbogbo ọjọ́ tó ọ wa makaru wa makara Allahu ọ gbọ́dọ̀ sọ pé mọ́ọ́kìrù lọ́rọ̀ mọ́ di bẹ́ẹ̀. gẹ́gẹ́ sọ́n ṣe wàá dùn hadithi èyí tá a tún sálá ń sọ wípé ọlọ́wọ́ ọba ni òbí ni mo nà Adam ọmọ rẹ̀ bí Adam ń ṣe mí sùn ta yẹ̀sùn bù dáhà ń bú gbà. وعلى الدحر تبيك كاسد بيد الأمر الأمر يقول بلوى أقلب الليل والنهار mo ń bá yí òru ni bá yí ipò àfi kéjì ẹ̀sọ́kẹ̀. ọ̀ wá gbọ́dọ̀ wí jáde kó yọ jáde lẹ́nu rẹ̀ kpóró pé orúkọ ní orúkọ ọlọ́run àdáhàrú gbẹgbẹ́.

adigunjẹ a oye kọkẹ mi kọ lọhùn àdáhàrù dẹ mẹmẹ ọpọlọ lọ káàdì yẹ ọ̀rọ̀ ti kílẹ̀ abẹ ọ ebi dé àgbẹgbẹrẹ fún zamani àgbẹrẹ fún gbà gbogbo ti ń ṣẹlẹ̀ nínú gbà tí kẹkẹ tó pamọ́ sọlọ wọn bá sọ fún wa. òun ló ti wà ní díwáni ìmáàmù Ṣáfi'í. رحمه الله ثم الله فريته فبنعيم زماننا والعيب فينا وما للزمان لنا عيب سوانا قال نعيب زماننا أو إيجاوا والعيب فينا aláìfi ìgbà tá a lò bẹ́ẹ̀ dẹ̀ láìfi gẹ́gẹ́ ara wa lọ́wọ́ wọ́n má lè sàrà lè ná àyíbọ̀ ń sì náà kò sí láìfi gẹ́gẹ́ fúgbà tá lò ìjà wa yìí náà lọ. wọ́n níbi rẹ̀ wọ́n lọ́wọ́ zàmọ́ lọ́rí pé wọ́dájú àwọn abúdá zamani àsìkò tá ló lọ yìí nìkan ìrìn jòrò mi láì sẹ́sẹ̀ kẹ̀kẹ́ lọ́rùn ìgbà tá lọ. wọ́n lọ́wọ́ tẹ̀sán kan zàmọ́ nùlánà àjàlẹ̀ nígbà bá lè sọ̀rọ̀ ni yóò bu wa di o. àfààní wọlé ìsásí ìbò ìyá kóló la àmà fi ìgbé. wọ́n yá kóló bá a kóló bá a dán àyà rẹ̀ kò ṣeéṣe sí ìkókò kọjá rẹ kókò ẹgbẹ́ rẹ ṣùgbọ́n àwa ní ìlójú kò ní kí báyà ara wa nígbà wa ni bàbá wa gẹ́gẹ́ là dá tó nípa bẹ́ẹ̀ bí mo ti lọ òun ni wọ́n máa kárò wọ́n máa kárò lọ ọlọ kò sà ìrọ̀lẹ́ máa kiri. àni ṣe ṣe wọ́n pèsè pèrò ọlọ́wọ́ balẹ̀ wá sí tiẹ̀ àwọn ọlọ́run ló lóore ní gbogbo àgbọ̀n máa ń sọ fún àwọn tètè ó lóore jù wọ́n lọ. báyìí a fẹ́ túbọ̀ mùtàwà fíkà má dára ẹ láàmú pọ̀ wá ní tú ètè tú ètè o ètè yàtọ̀ sí ti rògbòdì rẹ̀ ń sìn ìbọn ọ̀gbọ́n wa kọ́ lọ́run ní àlìbọ́ kírù mo ta fẹ́ fàyọ lẹ́nu afẹ́ túmọ̀ wòsàwà fíkà kéde túmọ̀ rẹ̀ pẹ̀lú ọlọ́run tọ́lọ́run lè ṣe kọ́ ọ́ lọ́lọ́run yá ìsà. wọ́n nígbà tí ọlọ́run bá ń sọ pé mo pèrè ẹ̀ẹ́sà ìní mùtàwáfíkà wọ̀rọ̀ fìhùnkà ìláyì àlèmọ́rọ́dù bíi wà fáàtì ní ìmọ̀ ìwúlẹ̀ ní àdéhùn mú pa ẹ̀ ìbá fún ẹ lóorun irú yìí tọ́lọ́wọ́ bá máa ń ṣe fún wa ní gbogbo ooru tọ́lọ́wọ́ bá sọ pé àwọn àlẹ́ tí yẹn táwọn fà á kò ń bè láyé ẹ ọlọ́wọ́ bá ní nǹkan ẹ̀mí yìí lóru káàkó fífi kó fẹ́ fà nẹ́rẹ̀ẹ́ sáwọn sí ìkú o tọ́ bá mọ ohun tí jó ooru bẹ́ẹ̀ lànàbí yẹn ta fi títí ọwọ́ bàbá Yusuf Adétúnjì nínú kiri orin rẹ̀ sí máa ń kọ́ngbà rẹ̀ lọ́dọ̀ yẹn ti kú ọ̀rọ̀ ọ̀ kéékèèké sẹ́gbẹ́ ọ̀dà o àfẹ́ máa kọrin wọn lọ́sọ̀dún mọ́sálásí. wọ́n mi kì í ṣe kú àwọn kiri yóò wọ̀ wà lálàáfíà rárá wọn ò mọ̀ nǹkan ẹ̀sìn wọn wọn bá ní jésù lọ kú fáwọn ó fi sí àwọn ọlọ́run tó sì dá jésù tọrẹ ní kò sí kiri o kò kú nígbà tó lọ́run sọ pé rẹ̀ ẹ̀yin sá èdè mọ́tàwá fíkà. كفروا وجعلوا الذين اتبعوا فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلينا مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون. Ọlọ́run ní èmi mú táwa fígà a sọ pé ó dá àgbà lérò pẹ̀lú àlùwàfáàsù níbí báyìí wọn lẹni anáwó ọrùn gẹ́gẹ́ bá lọ́wọ́ ṣe sọ wípé wàá wà lẹ́dí yẹta wà fáágùn bí lẹ́yìn ọlọ́run ni máa ń pa ẹ̀mí yín tí ó kùn yín lóru lóru. àtọ̀rọ̀ mi tọ́lá wọn bá alẹ́gbẹ́ sọ pé Allahu yẹta wà falẹ̀ àǹfùsà hìnà máa ń ti ha wọ́n lẹ́sìn ìlànà tí a mọ̀ tù sí ha. ẹ̀rí ọlọ́run gẹ̀gẹ̀ ní máa ń pa ẹ̀mí nígbà tẹ́ni ọba padà kú. wọlé tí lámùsẹ̀mú sí mọ̀nẹ́mì ha èyí tí ọba kú sójú ooru rẹ̀ àtọ́nà máa ń pẹ̀lú wa tá a bá sùn. ajá wípé tí wọ́n ní tàdé ìbá jí lójú orí ọ̀sán pé. káwọn lè máa ṣàdúrà yẹn wọ́n ní pàdébì ìbá jí yóò sọ pé ọpẹ́ ní fọ́lọ́wọ́ alẹ́ ní àhẹ́yàdà eléyìí tó jí wa báyìí àmọ́ lẹ́yìn tó ti pa wá wà ilé iṣẹ́ lóṣù ọ̀run ọ̀dọ̀ ẹ̀sìn ni àkójọ títọ́ bá yá. gbogbo eléyìí tá a ń sọ fún wa à ń jóyọ ayéfẹ́ ànàbì àyíṣà wọn ọ̀pá kò kú o. wọn ò sì kẹ́ bá gbèlè bú báwọn kiri yóò ṣe máa ń sọ ọlọ́run pa ẹ̀mí ẹ̀ ni ó sì wà ní sẹ́mẹ̀ títí dìgbà tọ́lọ́wọ́ bó fi padà dé tọ́sọ̀ kalẹ̀ wá sáyé. ọlọ́wọ́ bá alẹ́ kí wọ́n sọ pé ọ̀bí kó fúri wọ́n kọ́ lè hìm aláàmọ̀rí àwọn ọmọ fìtá alẹ́ àfi má. ọlọ́run nípa ìdígbàgbọ́ ọwọ́ tí wọ́n ò ní gbàgbọ́ àti sọkúsọ ọwọ́ tí wọ́n ń sọ nípa mọ̀ríyámọ̀ tó jẹ́ àdáparọ́ tó tóbi. àti sọkúsọ wọn tí wọn ń sọ wípé àwa subhanallah kéèyàn tó máa yẹgẹ lórí ìwà ọ̀daràn àwa lápàdé sáyà ríṣà ọmọ bọ̀rìyàmọ̀ rọ̀ṣúlàlọ́hì tó ní lọ àwa lápá. ọlọ́run ń sọ wọn ọ̀pá ayíṣà o tí wọ́n ń pè ní jésù wọ́n mọ́ sọ́là bú wọn ò sì kán lálórí wọn kán má gbélé bú wọn láàkì ìṣù bí àlàó ṣùgbọ́n wọn dàrú wọn lójú ni. الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن wọ́n ní àbábọ́dá wọ́n tẹ̀lé àwọn ẹni tí wọ́n ti wọ́n pa wọn pa àbábọ́dá ni. wọ́n máa pàtàkì ìyàkùn náà. ọ̀ kò tí ẹ̀ dájú pé wọ́n pa kẹ̀kẹ́ ọ̀sáàrí dájú pé wọ́n pa dẹ́nìyàn. wọ́n lọ fún ẹ̀wọ̀n náà nílẹ̀ bí kò sí ìpọ́lọ́wọ́ ọba gbé lọ sókè ní alọ́wọ́ àdísẹ́nà ẹlẹ́ẹ̀kejì bá nẹ́bì ṣe rí i. ọlọ́wọ́ ọba ni olùborí ni aláṣepọ̀ iṣẹ́ ni ó lè ṣe bẹ́ẹ̀. wọ́n ní kọ̀sẹ́ni tí wọ́n jẹ́ bàkàtà níyà ah, yọ gbà nẹ́bì ìsagbọ́kọ́ tó ti fà nẹ́bì ìsọ̀lọ̀ tọ́ba balayé gbà yẹn yọ gbà tẹ. tọ́ba ti níjọ́ gbé dalẹ̀ kìyà wẹ́wẹ́ ajẹ́rìí ta kàwọn ẹni tí ọba sẹ́sùn tí ọba sí Islam. ó ti bá bẹ́ẹ̀ rí wọ́n ní wọ́n irú kábínẹ̀ lẹ́bi rẹ̀ káfàrọ̀ eléyìí ọbẹ̀ sọ nípa àtàrífù yípadà yíyípo fi di ìrìlùmọ̀sí tí wọ́n ti yí ẹ̀sìn àdẹ́bí àyíṣà kó. ọlọ́wọ́ bá wá lé àlígbàtọ́ lọ́wọ́ sọ pé àdẹ́bí àyíṣà máa pa ẹ̀mí ẹ̀ máa gbé ẹ lọ sọ́tọ̀ mi. àlígbàtọ́ pa ẹ̀mí ẹ̀ máa wá gbé ọgá wá sọ́dọ̀ mi máa gbé ọ wá sọ́dọ̀ mi. àti ìfẹ́ mo sì máa ṣàfọ̀mọ́ ẹ máa yẹ láàrin àwọn ẹni tí wọ́n jálà ẹni gbàgbọ́ ìfọ̀ ọmọ fífọ̀ ọmọ yẹn òun náà ni màá gbé èrè àlẹ́dẹ̀ àyíṣà ga tó ń lọ sókè lókè nínú sẹ́mi lọ́wọ́ àyà. àti yí pé àwọn tí wọ́n tẹ̀lé ẹ máa gbé wọn lékè àwọn aláìní gbàgbọ́ wọn ó sì máa lékè wọn títí níjọ́ gbèdà lọ́kẹ́yàrọ̀ wọ́n ní báyìí ló ṣe rí. nígbà tó lè wọ àlẹ́bẹ̀ Ìsá alayhi salatu wa salam nígbà tó lọ gbé lọ sẹ́bẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n bá pé sí ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ lẹ́yìn rẹ̀. nínú mọ̀nà àmọ̀nà bí mo bá àtàwọn olóòwò bí yàrá àná wà bùnú ìwà rọ̀ṣúlì wà bùnú ọmọdé yìí. ẹ̀hẹ̀ wá gbọ́dọ̀ àbọ̀tì yìí ìbẹ́lú wọ. ẹni tó nígbàgbọ́ sí ohun tí ọlọ́run bá nẹ́bí yìí sádìde lórí ẹ̀ wípé ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni ọmọ ẹrú ọlọ́run ọba lóbìnrin ni. wàmí ni mo ń fàjálà ibn Allah. ìbẹ̀lú ẹ tó tún wá ń ṣàṣejù sẹ́ni rẹ̀ kejì nìyẹn. àwọn kẹ́kẹ́ wọ́n ṣàṣejù nípa tẹ̀lé àyíṣà ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba ni. wà á kọ̀rú ni kọ́ọ̀lù wọlọ́. àwọn ilé ọ̀rọ̀ ni ti ń pẹ́ jù nígbà táwọn ò di ẹ̀sọ̀rọ̀ tó àwọn ní ìṣà gẹ́gẹ́ ọlọ́run ni. wà á kọ̀rú ni kọ́ọ̀lù wọ́n sọ́ọ̀lù ti sọ wàkọ̀dé ṣẹ́ka lọ́wọ́ mọ̀kọ́ láti mú filẹ̀ kúrán. ẹ ní gbogbo wíkúwí tí gbogbo wọ́n wí ọlọ́run fún wa nírò rẹ̀ nínú alákọ̀ọ́lẹ̀. ọlọ́run sì dé sí ọ̀rọ̀ padà fún ìrẹ́ kọ̀ọ̀kan náà rẹ̀ rẹ̀. ọ̀sánmọ́rù aládàálẹ̀ka kọ̀ ní ibà mìíràn ẹ̀rí lórí wóróworó tí wọ́n bá kì í tí wọ́n ti ṣéǹjì ìlànà nẹ́bí àyíṣáì pápá ó irú bẹ́ẹ̀ ò sí Islam láyé. àlẹ́bí ò sí ìkó láyé báyìí tí kúránì ti kó jọ. tàtàrà àwọn tí wọ́n ha gbogbo ẹ̀ tó pé pérépéré. àwọn fúlàfà rọ̀ṣì dúró sí ìkó báyìí kọ́rínù rẹ̀ báyìí rẹ̀ wọ́n dẹ̀ ti ṣe kéde wọ́n ti kọ́ gbogbo ẹ̀ àti àwọn ahadith nígbà tá a ti rí ọgọ́rùn ọdún àkọ́kọ́ wọn parí báyìí wọ́n ti kó hadith jọ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta wọ́n wà lórí bẹ́ẹ̀ tí kálukú fún àbúlùbálà yẹn. ṣùgbọ́n wá yá ọba kẹwàá tún hẹ̀ ta nínú àwọn ọba gíríkì. ìkọlù láwù kìsìntín. èyí kọ́ tó ń pọ́ba yẹn nìyẹn. fàdákọ̀lá ìdí ni nasarani. òun náà bá lóun di kan ni o. kíla ṣẹlá. wọ́n ní kí yóò tó lóun di yẹ ètè ni wàá rí kérekére o liyufsidahu. ọmọ ẹ̀ fi bẹ̀ sí wọ́n jẹ́ ni. fa innahu kana fi àfàlọ́sùfà. fàìlàsùfà. fàìlàsùfà. ọlọ́ni yẹn jẹ́ ìlọ́sọ́fà kò lẹ́ni yẹn ẹsùn wọn pé àwọn àwọn àwọn tí wọn bá pẹ àwọn fìlọ́sọ́fà náà wọn máa ń dọ̀rọ̀ ọ̀rú láyé ó lè yẹ kó níbi ìdígbà tó sọ́lọ́wọ́ tó ṣe padà mọ́ nìkan lọ́ọ́ máa ṣe òní ṣe ọlọ́run tó ní àdámọ́ wọn. bí wọ́n bá rí pé gbogbo òbéèrè ilé ayé wọn kí ló dé kí ló fà á bóò ló ṣe jẹ́ ni. kì í ṣe gbogbo òbéèrè pátá ló lè lésì bóò ló ṣe lè rí báyìí ó sì lè jẹ́ báyìí nínú gbẹ ló lè lésì. ẹnì yẹn fìlọ́sọ́fà ni kọ́ wa wọ ọdún ẹ̀sìn kan rí ó láti lè fi bàjẹ́. yọ nítorí àwọn kan sọ wípé yàrá jahila mi ni ayi ma kí a tọ dọ de wa. ṣùgbọ́n orí sẹ̀rẹ̀ ti ó ṣe jẹ̀ sí tá dẹ́bi èyí sábú wa ó sì yí kó. wọ́n bá lé sísè ó dín kù lú ẹ̀. èyí táwa bá pè ní bídí àdírẹ́sì wa. àlejò ọ̀gbọ́dọ̀ wọ́ àdínkù ọ̀gbọ́dọ̀ wọ́. ọ̀yà ọba tún gbé àwọn kẹ́ni ọ̀ ẹ̀ àwọ̀ àwọ̀ òfin oríṣi ó gbé síbẹ̀. wàlẹ̀ àmàlà tẹ̀lé kú bẹ̀rọ̀. alẹ́ ti. alẹ́ ti yíyan lè kíyà ní ẹ̀sùn lè àkírọ̀. ẹ ọba gbélé òun pè kẹ́lẹ́ àlẹ́ àwọn ẹ̀dá tẹ̀lé kú bọ́ káàbá làásùmọ̀ ilé yẹn wọ́n pè ní ìgbàdùnkọ́ abọ́ tó tóbi wọ́n tún sì gbọ́ tó gbà lérò náà ní jàmbá díẹ̀ wọ́n tún kì í bọ́ ìyẹn lè fi ọwọ́ kẹrù kókì kókì kókì mọ́lẹ́ ètò ìgbésí ayé àbí bẹ́ẹ̀ sì. fi zamani yìí. nílùú kan tó tó wá ń ṣe ni pé ẹran ẹlẹ́dẹ̀ tó jẹ́ wọ̀ ọ̀sán dẹ̀ tán àwọn kìnìún wọn padà jẹ ẹran ẹlẹ́dẹ̀ tó di olóyìn ìwọ̀sùn nínú ẹ̀sìn àtẹ́bí ẹ̀yìn ká àlè sọ̀lá tó sọ́lá tó fi ẹgbẹ́ gbọ́ ọba dénú sẹ́tí òkè ni pé yọ pẹ̀lẹ́dẹ̀. wọ́sọ̀lù làwù ilé àlùbọ̀ṣẹ̀rẹ̀ ẹ̀rí wọ́n tún wá ń ṣe kí ni wọ́n ń kírun torí tiẹ̀ àdójúkọ ni wọ́n ń kọjú dá ibi tó rùn ti yọ òde wọ́n ń kọjú dá láti kírun wọ́n bá tún wá yàwó ní àwọn ṣọ́ọ̀ṣì fún rẹpẹtẹ. wàzádù fi ṣíyá níbi mọ̀ṣọ́rọ̀tà àyámi ní àdìlẹ̀dẹ̀ àdìdáǹdì ìrìtàkàbàwù ìmọ̀ yẹ̀sàmù. ẹ̀rí ó ní ìyàwó ẹ̀ tí wọ́n ní wọ́n gbà wọ́n bá tún fi mẹ́wàá lé sí lẹ́ǹtì wọn wọ́n fi mẹ́wàá lé sí ìjẹ́ kí ló dé wọ́n lè torí ẹ̀sẹ̀ táwọn ogun lè ní bí wọ́n ń lérò bẹ́ẹ̀. ẹ wá padà di pé ẹ̀sẹ̀ àdébì yìí sá padà di ẹ̀sìn ẹ ìsọ̀kùn ọ̀dẹ̀sìn ọba yẹn ó kú lẹ́sẹ̀ àdébì yìí sá tọ́lọ́mù fẹ́ràn àdébì yìí sá kó ti àná tí fi jẹ́ ó tètè dojúrú yẹ́yẹ́ òun ni pé ọkọ sọ́ọ̀tì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o sì kọ́ lè jọ sí fún ọ ọkà wọlé fún ọ. wọ́n ló lé ní twelve thousand ilé ìjọsìn kankan sẹ́wọ̀n kó lè ti fura ipò ti bà ń kẹ́jẹ́ ọ̀yà. nígbà tó tẹ̀ wá bá a jẹ́ òun kẹ́ wá sí ìlú kẹ́ fún ara tiẹ̀ náà. tó ṣe pé lùdí ní kan rẹ̀ ni wọ́n fi wọ́n fi sọ lórí. ẹ àwọn ikọ̀ kẹta àwọn náà tún àjọ ìjọba àwọn náà tẹ̀lé. pẹ̀lú báyìí wọ́n fi borí àwọn jù. Àyíyájà ọlọ́run fún ọ lọ́wọ́ lórí wọn. Nítorí pé bá a ṣe ní ọ̀sán pínrin pẹ̀lú ìdákúdá tó dálẹ̀ wọ́n sì tún súnmọ́ dodo jà wọ́n jù lọ o wọ́n tún súnmọ́ dodo yẹn ni pé tí wọ́n tún gbé pẹ́ẹ́lí díẹ̀. káfíń ẹ̀rí àti Constantine àtàwọn Yẹhudi Constantine tó chéjì ẹ̀sà nẹ́bí ẹ̀yẹ́sà àtàwọn ojú gbogbo wọn náà pàtàkì fèrè náà ni wọ́n tó tọ́ ìgbéjìlá sáà lọ́lọ́kọ́ máa jẹ وكان من من آمن به يؤمن بالله وملائكته وكتبه ورسله على وجه الحق. ẹ ọwọ́ àpàdà bíi fẹ́ tó bá gba nẹ́bì gbọ́ yóò ní gbàgbọ́ sọ́lọ́ yóò gba gbogbo mọ̀lẹ́kà gbọ́ yóò gba àwọn tíra gbọ́ yóò gba àwọn ọ̀rẹ́ ńṣẹ́ gbọ́ alẹ́ lè wọ́n ṣe lójú ọ̀dọ̀ òtítọ́. gbogbo àwọn tó bá rí báyìí. àwọn ni àtẹlé gbogbo ànẹ́bí kọ̀ọ̀kan ní gbogbo orílẹ̀. ìkọ̀dù sọ́jà fún rasulanabi rasulanabi sọlọ́lá alẹ́wọ̀sọ́lá náà ìkọ̀dù sọ́jà fún rasulanabi yalẹ́wọ̀nìyà. ẹ nígbà wo ti báwọn ènìyàn kọ́ wọ́n ti gbà lóòótọ́ ìyá òjíṣẹ́ ọlọ́run tó jà nẹ́bí tó wá jẹ́ ẹni tó lè ka ohun tó há ṣùgbọ́n kó lè kọ́ oníjà òbí yù nìyẹn ká sámà tó parí àwọn ọ̀rẹ́ sí ọlọ́run. ó sì jẹ́ aṣáájú gbogbo àwọn ọmọ àlẹ́bí adama. èyí tó adéǹtò sọlá tó ṣe pé pé àwọn èèyàn lọ sí ibi tó gbogbo ohun tí ń jòdòdó ni káwọn èèyàn gbàgbọ́. فكانوا أولى بكل نبي من أمته الذين يزعمون أنهم على ملته وطريقته. ẹ̀rí ọwọ́ ajá sí pé àwọn ọmọlẹ́yìn àdẹ́bì tí wọ́n bá gbà dẹ́bì gan wọ́n ju àwọn ọjọ́ wọgẹ́ lọ. báwa ti wà yín nísìnyí àgbàdébì wa gbọ́ àti gbàdébì ẹ̀yìn sá gbọ́ aléhìí lọ sọlá tó sọlá. alẹ́ tó sàǹdẹ́bì yín sájà àwọn tó ń pera àwọn ọlọ́mọlẹ́yìn rẹ̀ lọ. torí ohun tó mú wa àgbàgbọ́ àtẹ̀ ni wọ́n ti yìí. ọ̀yà. ọkọ̀ ni ẹ̀rọ ثم لم ثم لو لم يكن شيء من ذلك لكان قد نسخ الله بشريعته شريعة جميع رسول بما بعث نعم جميع رسل بما بعث الله محمد صلى الله عليه وسلم wọ́n ní bí ọba jẹ́ jù báyìí lọ yóò máa já sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú òfin tó fi rán nẹ́bí wa sallallahu alaihi wasallam ó ti parẹ́ kò fi gbogbo àwọn ọ̀rẹ́ sí ọlọ́run nígbà tó ti gbá àtẹ́bí dìde. nínú ẹ̀sìn òdodo láàyò ọ̀gá ìyàrú ẹ̀sìn tá a lè yí padà tá a lè parọ́ rẹ̀ ìjọ kìtà lọ́sẹ̀ yà wọ̀. ẹ̀sìn yìí láwọn táwọn tó mú wáyé kò ní yẹ kò ní gbò yóò dúró déédéé yóò máa rátìlẹ́yìn yóò sì máa borí lórí gbogbo ẹ̀sìn òun ló fà lọ́lọ́wọ́ ọba fi ní kí àwọn mùsùlùmí ọ̀ láǹfààní àti gba ìlú oríṣiríṣi islam ò gba àwọn àyè oríṣiríṣi ṣé ìbá ń gbọ́ láwọn ìlú ìbò nítorí pé bí ẹ bọ bí kí wọ́n bá gbégùn kí bí kí wọ́n bá ti dá ìbọn rùn ní tẹ́lẹ̀ ẹ máa wò pé áá nígbà wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n bá dárúgbọ̀n sí tẹ́ múra wọn tẹ́ bí bí aya ṣe bó ṣe dùn lẹ́nu wọn bí hadith ṣe da lẹ́nu wọn tó wọn ti gbàgbọ́ yín tó. ọjà ti fi àwọn àlùmọ́ níbi sallallahu alaihi wasallam wọ́n padà máa gbogbo yọ àti bùwọ̀ gbogbo ẹ̀dùn wọ́wọ́. wàhálàjú jẹ̀mí ẹlmọ́mọ́ rẹ̀. gbogbo àwọn bí tá lè pè láàyè ìjọba báyìí wọ́n wọ́dún bẹ̀. wàdánà ti láwọn jẹ̀mí ẹlmọ́mọ́ gbogbo ìjọba ayẹyẹ rẹ̀ sì bàrà fún wọn. wàkàtàrù kìsìrọ̀. wọ́n dé pàṣẹ wọ́n ti ró. gbogbo àwọn pẹpẹ ọ̀rọ̀ wọn Ọlọ́run darí ẹ sọ́dọ̀ àwọn mùsùlùmí. ìgbà wọn rí pẹpẹ ọ̀rọ̀ yẹn wọn á dẹ sójú ọ̀nà Ọlọ́run ọba. gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe má lò káwá lẹ́yìn wa lè sọ́ra tó nọ́ọ̀rù. ọ̀yà wàhálà Allahu alladhina amanu minkum. في الأرض كما استغنى عن لهم الذي استغفرهم ọlọ́run ìwà àdá lọ́hùn lẹ́bí nà ọlọ́run ọba ọ̀sálùkáwà ni fáwọn onígbàgbọ́ nínú yín wàá mi ló sọ ọ̀lẹ̀ hàtì tọ́kùn ṣiṣẹ́ dáadáa yìí pé làyè ọlọ́run ní òun bá fi wọ́n ṣe àrólé lórílẹ̀ pé ni wọ́n padà máa darí ilẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ṣe wàlà yìí mọ́ kí náà ná láhùn ní ìnáwó mọ́ lẹ́nu ta lọ láhùn. ọlọ́run ló sì máa fún wọn lágbà láàyè ń bí ẹ̀sìn wọn tó yọdún sí fún wọn pé kí wọ́n máa ṣe. ọlọ́run sì lóun máa yí padà fún wọn ìpayà wọn á dín kọ̀ọ̀kan balẹ̀ pẹ̀lú bá jẹ̀mú tí wọ́n bá fi di àrólé lórí lẹ̀ tí wọ́n bá fi nígbà láàyè ẹ̀sìn wọn tọ́lọ́wọ́ ọmọ bá fi chéǹjì ìpayà wọn sí fọkànbalẹ̀ pẹ̀lú májẹ̀mú májẹ̀mú náà ní pé wọ́n máa sin ibi ọlọ́run nìkan wọn ò ní fi kan bí kéjì ìjọsìn kébi ọlọ́run wa. torí bẹ́ẹ̀ tó bá sáyé ní gbàgbọ́ lẹ́yìn eléyìí kò kí làwọn ènìyàn yóò máa kí àtiwá wípé àti bá a ṣe sí ìrírí orílẹ̀ darí táwọn èèyàn pariwo kìláfà kìláfà nígbà tá a ti gbàgbọ́ wa ò sí ìgbélékè nígbà tí iṣẹ́ wa ò tí ì dárí o nígbà tá a yé máa fẹ́ bọ kújọ tuntun lọ́sọ̀ tàbí máa ń sọ fún àwọn olóṣèlú àti darí ìlú òde kásáwọn kọ́lọ̀ ọ̀tẹ̀lẹ̀ bá jẹ̀wò yìí tí bá jẹ̀wò yìí ọ̀bá ti pè á lè rí inú kẹ̀kẹ́ dájú. àwọn tó nígbàgbọ́ ló pè kí wọ́n ti tẹ́ dáadáa àgbẹ̀yẹ̀ tí wọ́n kọ́ wà wọ́n ti tẹ́ dáadáa tí wọ́n bá fi dàrú lé tí wọ́n fi nígbà láàyè sọ tí payọ̀ fi di kọ̀ọ̀kan balẹ̀ à wọ́n ò lè sẹ́bọ̀ sọ́lọ̀ wò sáà sẹ́bọ̀ sọ́lọ̀ ayé ikọ̀ àwa la fẹ́ darí àrílù darí àlè darí. ọ̀rọ̀ pẹ̀lú májẹ̀mú táwọn náà bá ti pé májẹ̀mú yẹn á rí bá padà darí làwọn afáàfin kọsílẹ̀ àfẹ́ làákìdá tó àwùjọ àkídà làkọ́kọ́ tàwíhídù làkọ́kọ́ kìí ṣe pọ́nrọ́ adarí adarí adarí lọ sáájú tàwíhídù òun làkọ́kọ́ tí ẹ bá ti wà ọlọ́wọ́n kàn fi ṣe ìfàfù wa ní kí wọ́n yá ẹni tó máa darí ojú rẹ̀ tọ́lá àtàfẹ́ darí yẹn náà ti wúlò ṣùgbọ́n báyìí ní fáfíìlù ṣe ìlera láàyò ọ̀gbìn ẹni tí ò ní ìfẹ́ tó lè ta yẹn lọ́rẹ́ kò sí ìmọ̀ọ́nì iṣẹ́ wọn ọ̀dà ẹ̀yin náà gbogbo àwọn ẹni tẹ́ ti lọ bí ẹ̀ sọ́ọ̀kù òṣèlú kò sí ìmọ̀rì iṣẹ́ wọn ọ̀dà kí ni wọ́n bá bọ̀ wọ́n lè bá nǹkan jọ. wọ́n fi ẹ̀rí pé àìsí ìrí orílẹ̀-èdè ayé darí ta àti ìdarí báyìí tí wọ́n ní káà mùsùlùmí máa gbẹ́nu sọ́wọ́ láwùjọ àtà àti ìmọ̀ àfijọ́sìn fọlọ́wọ́ bá nìkan ṣoṣo lájẹ̀ kò bí ọ. àbá nígbàgbọ́ táà ń ṣe dáadáa táà ń fi ìjọsìn fọlọ́wọ́ bá nìkan ṣoṣo táà rú kẹ́mí ìfọmọ́ ọlọ́run nìkan là ń pè àpè nǹkan mí ọlọ́run nìkan là ń bẹ̀rù àbẹ̀rù nǹkan mí ọlọ́run nìkan là ń gbára lé àgbára lé nǹkan mí ọlọ́run nìkan là ń pẹrẹ fún àpẹrẹ fún nǹkan mí ọlọ́run là ń sèré nípa àṣẹ fún nǹkan mí òun là á sì lé rẹ kẹsí ààrẹ kankan mí káwọn eléyìí bá pé nígbà yẹn lọ́lọ́run á fi darí yóò fi ṣèpàfọ́ wa ó fẹ́ fà kẹ́jú yìí gbogbo ìkẹjú alẹ́ sì ní kọjá sí ìkẹjọ. òun lọ́fà lágbọ́n kí arúgbó wọlé mèlè nàbí lọ sí haka nígbà tó di pé wọ́n nígbàgbọ́ sí àdébì ìsá lódodo. sọ́là bú ní ọ̀sọ́rọ̀ bìláyà sàm. wọ́n padà di pé àwọn ọkọ̀ ni yóò gbalẹ̀ sàm. وأجلوهم وأجلوهم إلى روم fọlẹ́jàwú ìlàmọ̀dì nẹ́tì mọ́lẹ́kì tọ́ni. a sì lè sọ yí pé wọ́n gba ilẹ̀ ṣáàbù báwọn ti yó lọ́wọ́ kó wá lé wọn lọ sí róòmù tẹ́fẹ́tẹ́fẹ́ ìbò ṣe pé yíbọ́ọ̀dì tiwa ti kú kẹ́kẹ́kẹ́ agbàndébì àwọn agbàndébì yìí ságbọ́n àwọn agẹlẹ alẹ́ tó sàndébì yìí sàdìyẹ àwọn tó wáá jẹ́ kiri ojú ọrùn gbogbo ẹ̀ pọ́ọ̀dì àwọn mùsùlùmí wà padà lé wọn kúrò ní ilẹ̀ ṣáàbù wọ́n lé wọn lọ́bù wọ́n lé wọn lọ róòmù فلجأوا إلى مدينة قسطنطين قسطنطينية هو قد أوالو فرسي لو وسي قسطنطيني دالي ولا يزال الإسلام وعاده فوقهم إلى يوم القيامة أيوة الإسلام وعاية فوقه حتى أعطوا جابوا سنعوا دي والليكي والليكي والليكي والليكي والليكي والليكي والليكي والليكي والليكي والليكي أخبر الصادق المصدوق وأقمته بأن آخر آخرهم سيفتحون الاستنطانية wọ́n lé àdúgbò sálá ti múrò wa olóòótọ́ ni àtìgbọ́dọ̀ gbà lóòótọ́ ìgbé kẹrí àlèwúbọ̀ wo àwọn tó bá kẹ́yìn inú wọn. ìlú tí kọ̀ǹtọ̀síìnì kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ tó lè kó sọ́wọ́ fẹ́ kó lè pé kìkìdá kiri lórí ọwọ́ abẹ́ àwọn mùsùlùmí yóò tún gbalẹ̀ yẹn náà. ọ̀yà. wáyà ṣàfihàn ويستفيئون ويستفيئون ما فيها من الأموال wọ́n á sẹ́rí sọ́dọ̀ wọn àwọn nǹkan tó wà lóye náà ويقتلون روما مقتلة عظيمة جدا. ẹ rí àwọn róòmù yẹn gẹ́gẹ́ wọ́n pa wọ́n pa wọ́n pa afáàyè ibùdó kẹfìyàn lọsibọbọlọ ó ní mo ti kọ sílà kẹ ń parọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ mo ti kọ sílà kẹ tó jọ orú tó yẹ ni pé ń pa ọ̀rọ̀ yìí ọyà wọjà ìlú lẹbi rẹ dábà òun kàfà ọkọ lẹbi rẹ káfàrọ ọyà. aláwọ̀ ẹni tí wọ́n bá tẹ̀lé ọ máa gbé wọn lékè àwọn tí wọ́n ṣaláìní gbàgbọ́ yóò sì máa rí bẹ́ẹ̀ títí níjọ́ gbèdé àlùkẹ́yà wọn. lẹ́yìn ìgbà yẹn ọ̀dọ̀ mi ni wọ́n á sẹ́rí sí màá wá ṣèdájọ́ láàrin yín nípa ohun tẹ̀ ń ṣe ìyàpẹ̀ lò níbẹ̀ á tún máa tẹ̀síwájú lọ́la insha Allah. هذا وصلى الله وسلم وبارك على حبك وعلى ẹ gbọ́ ìbéèrè oníbéèrè wọ́n ní tó kù bá kú ìwọ láti síwájú sásán lẹ̀ àbí gbèsè gbèsè ni gẹ́gẹ́ bí àwọn àfọ̀ọ́lẹ́ náà ti rè ṣe tó àyà yẹn èmi bá ní wọn sún ìyàtẹ̀ yóò sọ bí ha áwùjọ yìí ìpínlẹ̀ yóò sọ tó sàkọ́ lẹ̀ hàn àbí gbèsè wọn wá ní o táwọn ọmọ màálù sọ sálá bíi pé ìmá ń gbé ìdájọ́ gbèsè lékè àsọlẹ òun yóò gbèsè wájú tó o ti ti súnà o ti ti dìlànà nìyẹn àgbò ayà yẹn bẹ́ẹ̀ àgbà pé àlàyé rẹ̀ ń kọ́ ìtẹ́lọ́dà tẹ́lẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam lórí ayé pé kì í sọ̀rọ̀ kan kì í ṣe méjì kì mẹ́ta bí kò ti pa pọ̀lọpọ̀ ni sálọ̀ sọ sálọ̀ ó ṣe ìdájọ́ gbèsè ṣáájú ṣáájú kéré o ṣáájú àsọlẹ̀ wọ́lọ́wọ́ àlọ́ a ìlérò bẹ́ẹ̀ ọ yẹ kí n padà sí fáàkì lórí ẹ̀sìn tí wọ́n fi sí àyè bọ́ sí. ẹ ṣe àwọn ọmọ òwe yẹn. Wa alaikum salaam. Bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n pè ní jésù àwọn ni wọ́n ti ń wọ́n wí. náà ọdún sálámù. ókè a ó ní ìdíkàṣe wa ti sọ̀tọ̀ ṣùgbọ́n kí ni yóò súnmọ́ra wọn kristophine ah, òun lè fọ ọba yẹn kírísítẹ́nì sì ni ẹ bá gbà wọn kiri o wọ́n yà fẹ́ súnmọ́ra wọn ní kristo ṣàwọ̀ náà. وعليكم السلام ورحمة الله kọ́lé sátákò mọ́lẹ́ ní sẹ́yìn máa ti sẹ́wó àdá kí rẹ̀ pépà gbọ́dọ̀ dálẹ̀ sáré fún rẹ̀ ìdí ọmọ tó lé lé mi. bàbá jáde fẹ́ nìyẹn lẹ́ni àti fẹ́ lọ́kùn tí ì rí tó lè dálẹ̀ sáré fún nígbà tó kó ti tó yìí kí ẹ̀. Ah, alẹ́ eré ìdí àfà ni wọ́n fi àfà béèrè ní pé. àlèfé yẹn yẹ tí o ní ìkì lórí ẹ tó lè dá fún yẹ ọgbọnọ dá kò sì gbọ́dọ̀ oúnjẹ arọ àtọ̀tọ̀ náà nígbà tí ọba sáwẹ̀ lórí ipasẹ̀ tí àgbèrè wọn yóò tó rọrùn dáadáa ni wọ́n ń ẹ wá rí ìbéèrè wọn lọ́dún bẹ̀rẹ̀ ha náà ni. ọ̀yà. àwọn sì. kò sí nínú gbogbo ilé ayé yìí ẹni tí ọlọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ fẹ́ jù ìrẹsẹ̀ tó bá dé kẹ́yìn ìrẹsẹ̀ wọ àwọn ni wọ́n gbà. ẹ̀wọ̀n ti bẹ láàrin àdẹ́bí àyíṣà àdéṣọlátò sàlámù sáàlẹ́gbà Muhammad hàrí fáfẹ́wò fáfẹ́wò sí yẹ. gbogbo àwọn yẹn tó ti wà láyé ńlá yẹn ẹ̀sìn kiri yóò lẹ́sìn wọn ẹni ọba sì kú lórí rẹ̀ yóò wà lùdí ní ọlọ́run. bọ́ọ̀ bá rí ẹni yẹn tó tó wá nígbà tá a ti sọ̀tàn látó ọ tó padà dé. ẹ wàá lè rí láyé àfi kẹ́sì fẹ́ wà ta tí wọ́n wà ta. wọ́n bá sọ̀rọ̀ ní àlùlù fatara wọ́n bá sọ̀rọ̀ ní àlùlù fatara sí ipa ayéwé pọ̀ sáà nẹ́bí ìta tẹ̀tẹ̀ wọ́n àdéhùn ti wá tipẹ́tipẹ́. wọ́n ní sọ̀rọ̀ ní àlùlù àwa ìfẹ́ àmọ́ wa lè wá bẹ́ẹ̀ o kò sì pa àfẹ̀rí àwùjọ náà wọ́n kẹ̀kẹ́ rí láyé wọn ìdájọ́ wọn dọ̀dọ̀ náà tí ọba àdìyẹ bí ẹ fọwájọ gbìyànjú àlàkìyàmù ọlọ́wọ́ sọ fún ọba wọlé lọ. ẹni ọba káàdì inú ọmú wọ wọlé yọ padà jó lẹ́nu. àdéhùn sálá gbogbo ẹni ọba ìwọ báyìí wọ́n pa iná yẹn tutù. tí ọba àdìyẹ bí àwọn ẹni tí ẹ̀kẹ́ nú àwọn ẹni tí wọ́n bá ń ṣèdánwò ìjọba. àwọn àfa.

ó ti tẹ̀sù wọ́n á bu wọn lọ síbi dáhùn àyà odò kẹrin bẹ́ẹ̀ wọ́n ti fọwọ́ wọ́n ara máa jáde bíi kágbàdo kẹfẹ́ yọ wọ́n fẹ́ hù yẹn wọ́n ara máa jáde títí sí torí wọn ní gbé ebi yẹn wà lẹ́sẹ̀ kò sí o tó lè fa yẹn fún ju yapa lọ bí èsẹ̀ bọ̀ yapa olú lè fa kéèyàn wọlé nítorí bí wọn bí àgbèrè bí irọ́ bí olè jíjà bíi dẹ́ bíi jàǹbá bíi ìjẹ́wọ́ ọmọ òrukàn mọ́lẹ̀ bíi rìbá wéèlì kọ́lọ́wọ̀ ọba ti torí jí ẹ̀yìn ọkọ̀ kọ́lọ́wọ̀ ní sákèjì díẹ̀ ní kiri o nínú dáná. Thank wọ́n ní gbàdá sọ pé nẹ́gbére àbíyàn nẹ́gbére tí náà yẹn náà táwọn tó bá wà wọ́n á gbére rè ó ní fẹ́ẹ̀. gbogbo ẹni yóò tó bá yẹ pé ẹni ẹ̀rí rẹ̀ ó sì ọ̀jọ̀gbọ́n ọlẹ́kùn lọ nínú ìmọ̀ọ́lì. wọ́n á pàbò wọ́n á padà báyìí kó o ti pẹ́ nù lẹ́tọ́ yọ padà jáde fún ìgbẹ́ ẹ̀rọ ìwé wo ti bẹ́lẹ̀ dì rẹ̀ nínú sàwọ́hídù ìdí ìgbàgbọ́sọ́ lọ́wọ́ kí ọlọ́run nìkan lọ́lẹ́sọ sí ìjọsìn lódodo kò sẹ́bọ̀ rárá ọba wọlé kọ́ yóò kò ti pẹ́ tó yọ jáde pẹ̀lú ọ̀la yá iṣẹ́ àwọn pẹ̀lú sàwọ́hídù. Thank you. ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọba wà foríjì ọlọ́run ọba lórí ẹ̀ kọ́sọ́gbọ́n bẹ́ẹ̀ ọ̀dà o ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀padà jáde bọ̀ tọ́ba jẹ bọ̀ o àwọn èyí bẹ́ẹ̀ lè padà jáde bí irú kòkèrò bí ìkọ̀láwẹ̀ bí kọ̀yẹ́ zàdá ẹni ẹ̀dẹ̀ ẹni àlè sọ bí wọ́n tó bá lò five hundred years tán ó padà jáde fọlọ́wọ́ àti ẹ̀rọ. sọ̀bọ̀ di rẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ bọ̀ tọ́wọ́ á kú lórí bẹ́ẹ̀ à ọ̀sánwádìí ọ̀dà o ẹni ọba ń palẹ́ adógún pọ̀ ya tó bọ́ bàbá kò sí àwùjá lọ́rùn ọ̀pẹ tọ́bi kú lórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé tó bá wà náà wọlé oríṣi ìfọ̀ ọ̀lẹ́ wà oríṣi ọ̀rọ̀ ẹ bọ́ o. Yeah, alaikum salam. àwọn olóògbèrè ọ̀sáfù làárọ̀ wọ́n ní dáadáa wọn àti àìdá wọn kọ́ òṣèlè jẹ ara wọn wíyí tó súnmọ́ náà ní kọ́lọ́ àdúgbò wọn. iṣẹ́ wọ́n lọ mọ́tò àti dájú. wọ́n wá lò ó wọ́n wá ti kú wọ́n lùlù kú ni ẹ̀sẹ̀ ni wọ́n dá àwọn òsì ìfẹ́ àfi tí wọ́n bá pọ̀ ìlú torí wọ́n máa ń bọ bàtà o wọ́n sì bọ kẹ̀kẹ́ tí wọ́n lè rí ìkẹ́ rẹ̀ tí wọ́n máa ń kẹ̀ mọ́nú ilé tí rẹ́bà tó yẹ bá dùdù kú tí wọ́n sì takò sí kẹ̀kẹ́ tó fi kú bẹ́ẹ̀ ẹ̀bọ ni o ni o lè ṣàdúrà fún ọ. ìwáyé bí wọ́n kẹ́ lùlù lásán ọ̀daràn díẹ̀ ni wọ́n. ọ̀bọ̀n ti bẹ́ẹ̀ tó o tí wọ́n bá bẹ ẹ̀sọ́ lọ́wọ́ ọ̀bá foríjì owó sí àdíẹ̀ tí wọ́n padà wà jẹ́dọ̀ lọ tí wọ́n bá dé tàwọn. ṣùgbọ́n àwọn náà ní èkẹ́ ẹ ọ̀gbọ́n bá gbé lù nìkọ́ níbi tí èkẹ́ ni wà ó máa dá kàṣì wọ́n dá kiri sí tó tó bá ń serú eléyẹ̀ láṣẹ ọ̀sọ́gbọ̀n kẹta rẹ̀ dá sí. ìbéyẹ ti ta nìyẹn lọ́kùnrin. bẹ́ẹ̀ mọ̀ mo rò mọ́ ọmọ mi ọpẹ́ ni gbogbo ẹni tó bí pinnu ẹni tó ní ìyàwó ni ọlọ́run àfi tó bá gbà débi gbọ́ lóko sọlọ́lọ́ àtàlá ti kí o. sọ́ra débi yìí láti sàtọ́lẹ̀ pé tó tí ẹni tó wú yẹn bá ti dé ojú bẹ lọ́wọ́ yẹn gbé lẹ̀ ẹ má lè wọ́ fọ́ wá ká débi yẹn fi ẹlẹ́nu ó jẹ́ pé òun sí lórí ìlànà rẹ̀ yẹn. ẹ̀ẹ́gún àti ká títa wọn lùlù ṣé ọ̀pọ̀ ìlú iṣẹ́ ń tẹ̀lé egwu ká títẹ̀lé lẹ́bọ̀ ni ìjẹ́ wọn fún ó di afọ́tò rẹ̀ wọn aláyọ̀ ọ̀rọ̀ léwu ṣùgbọ́n tó lẹ́ bá wọn kó gèdè egwu àbúrò náà nígbàgbọ́ pé egwu tí máa ń tẹ lẹ́bi rẹ̀ ẹlẹ́bọ̀ náà bàbá yìí pé wọn ohun tí ọ̀jẹ̀ mọ̀ fíjà jẹ làwọn onílù máa ń bá jáde gbàbí ni wọ́n fi sọ pé wọ́n ò ní sì jù wọ́n rí pé àwọn bá bí ọwọ́ lọ tọrọ kẹ̀kẹ́ rí tí wọ́n fi lè péjú bọ́rọ̀ bá rí ẹni wáyé pé jàjẹ́ lásán ni ọ̀rọ̀ ẹ lè má lágbára bọ́rọ̀ bá rí ẹni jàjẹ́ pé kò fi jẹ ọ̀lẹ́ ọ̀lẹ́ sápálá yẹn òun lọ́ bá lọ lásán wọ́n sì kú lówó àti ògógóró tí ó dàjẹ́ ìtọ́ lọ nìyí ìwọ́n wá ní kóhùn náà máa wọ́n kó gèdè tó máa wọ́n bá kó padà nínú ọjọ́ pọ̀pọ̀ àbóhùn náà ní ojú ọmọ àlọ́ dàǹtẹ̀ sílé ẹ̀ tọ́bi ikú lórí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bọ́lí o ẹ̀bùn òsì láàbọ̀ méjì lọ́jọ́ lọ. Ìbéèrè sísan. Àlékún sáláàbù. Ìbéèrè wò. ee ọlọ́hìn rẹ̀ sì tó gbàgbé yẹyẹ ó dẹ̀ ti máa ń rántí rántí ti sá kan á tó kó oṣù rẹ̀ rẹ̀ láti láti lè gbé tó àdá sọ̀rọ̀ àwọn àfa lórí oṣù rẹ̀. Okay. tí ẹ bá lọ́lẹ̀ tó lè fi dá owó yẹn padà tí ẹ bá nímọ̀ ń parẹ̀ kí ẹ dá kí wàhálà yóò fi fún yẹn díẹ̀. náà pé wàhálà méjì ọwọ́ akẹyọ̀kẹ́. ẹ ti bẹ́ẹ̀ yọ̀kẹ́ tó òun ní fẹ́ẹ́ kú ọjẹ́. sọ́láńsọ sọ́láńsọ wípé ìgbésí rẹ̀ sáà náà ọlọ́kọ́ máa jẹ́ tẹ́lifí jẹ rìbá àtẹ́lifí fún yẹn jẹ rìbá kẹ ẹyọ kẹlẹ ó kẹ àbí kò sí yẹ iṣẹ́ ìdí kó tó apàdà pé ọba àpò méjì á tiẹ̀ dé káàbá rí àbújá lọ́rùn ẹ̀pẹ́ ọlọ́run lè yá sí wa nípa owó tá a kó sọ́dọ̀ wọn lọ́dọ̀ bá ní kọ́ máa kó pépà kí kí àwọn àtìláyé bá gbọ́ owó ọ̀ọ́jẹ títà lóyà ọ̀rọ̀ bá rí ẹ sí rẹ̀. What?